لا قال غيرهما إيش ولا جانب لا قال غيرهما إيش àwọn bàbá wa àgbà ìlú ò sì ní wí kankan fún ọ àyàfi tọ́lọ́ àtànẹ́bí bá wí sọ̀rọ̀. ọlọ́run ló wí ànẹ́bí ló wí ọ̀rọ̀ mìíràn lẹ́yìn rẹ̀ irọ́. ọlọ́run ló wí ànẹ́bí ló wí ọ̀rọ̀ mìíràn lẹ́yìn irọ́ ọlọ́run ló wí ànábì ló wí ọ̀rọ̀ mìíràn lẹ́yìn irọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين. ẹ̀fún ọlọ́run ọba tó ṣe wá ní mùsùlùmí ọba tó ṣe wá ní mùsùlùmí tó ti já mọ̀ pé kò sí ìkẹta tó wọ́n gbà lẹ́sìn mọ́ nìkan àwọn tí wọ́n máa sọ pé ọ̀run ló mẹni tí ó là ọ̀rọ̀ kèfèrí ni kéèyàn máa sọ pé ọ̀run ló mẹni tí ó là ọ̀rọ̀ alábòsí ni tí ó là. òun ló mẹ́ni tí ó là. táàfìlà. táàfìlà. ọlọ́run ti ṣàlàyé rẹ̀ fún wa. ọlọ́run ti ṣàlàyé rẹ̀ fún wa. Ah, ẹni tí bá ń sọ pé ọ̀run ló mẹ́ni tí ó là. ẹni tó bá tún wá ń sọ pé ọ̀run ló mẹ́ni tí ó là. ọ̀yàtọ̀ sí ẹni tí ó jẹ́ pé ohun tí sọ ni pé wọ́n ní wọ́n fẹ́ gbà yẹn sí sùkúù báyìí wọ́n ní ọgbọ̀dọ̀ ní ó lẹ́fù ọgbọ̀dọ̀ sí jáàmù ọgbọ̀dọ̀ sí utm e. kọ́ a mọ̀sí kankan lùgbò àwọn nǹkan ẹ̀kọ́ àwògbà ah, ẹ̀ náà lọ yunifásitì bíìsì lọ́mọ tí ó gbà wọlé ah ṣé bí tvc olùgbà wọlé kàìtẹ́rì àwọn ti sọ ti sọ nǹkan báyìí ni o tó lè wọlé ìwé nǹkan báyìí ló ṣe nǹkan báyìí ló ṣe nǹkan báyìí ló ṣe eh, ọlọ́run tó wá dá wa ṣàlàyé pé tẹ́ bá ti rìn báyìí tẹ́ bá ti rìn báyìí báyìí láà ṣe tẹ́ bá ti rìn báyìí báyìí láà ṣe ọlọ́run náà tó wá ṣàwa ní mùsùlùmí tó wá wà ní rọ̀mọ̀dánù báyìí gbà lẹ́sìn fún wa. ọlọ́run gbà lẹ́sìn fún wa. dàpọ̀ ọlọ́run má ṣe níṣẹ́ òfò. má ṣe níṣẹ́ òfò. ṣe níṣẹ́ àlùbáríkà. ṣe níṣẹ́ àlùbáríkà. ọlọ́jọ́kọ̀ ṣoṣo ọlọ́run. ọlọ́jọ́kọ̀ ṣoṣo ọlọ́run. àmín. àmín. bàbá wa pátá. gbogbo àyìn bàbá wa pátá. ọlọ́kọ̀ bá gbàdúrà yín. gbogbo àwọn ọ̀dọ́ náà. ọlọ́kọ̀ bí àbùkátà wa. ọlọ́run ṣàánú wa. ilà bìlà. jama wa ẹ̀sìn ẹ̀sìn tọ́lọ́mfẹ́rẹ́ ànábì sallallahu alaihi wasallam odidi ni ó sì pé sallallahu alaihi wasallam ó jẹ́ alásọyé ó sì jẹ́ alásọyé alásọyán alásọyán tó bá ti sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ yóò sì clear rẹ̀ yóò sì clear rẹ̀ yóò yanjú ẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ là ń gbọ́ káàkiri lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí ọ̀rọ̀ ẹ̀sìn kí mùsùlùmí kó nítumọ̀ sí. ó yẹ kí ó nítumọ̀ sí mùsùlùmí. láti yanjú tó bá yẹ kó yanjú. láti yanjú tó bá yẹ kó yanjú ń bẹ̀. ọ̀rọ̀ hijab. ọ̀rọ̀ hijab. ó ń bẹ ń bẹ. ó ń bẹ ń bẹ. tó ń gbayé rán yìí tó gba ayé ráyìn ọ̀rọ̀ àwọn sàhábà ọ̀rọ̀ àwọn sàhábà kó máa ṣe táànù fún wọn kó máa fi ẹnu kéèyàn máa fẹnu sátà wọn sátà àwọn sàábé sátà àwọn sàábé wọn bẹ́ẹ̀nbẹ́ ọ̀rọ̀ ntá lè jẹ ọ̀rọ̀ ntá lè jẹ ntá lè jẹ gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí gbogbo àwọn nǹkan wọ̀nyí tó pé àwa mùsùlùmí dúró tó bó ṣe yẹ ká dúró. kò yẹ kí á rí ẹnì kankan tí ó máa sọ̀rọ̀ lọ bí àwọn nǹkan yẹn lá láti fi dà wá láàmú. wàá rí kárẹ́nì kankan tí ó máa sọ̀rọ̀ láwọ́ bí àwọn nǹkan yìí láti lè máa fi dà wá láàmú. láti lè máa fi dà wá láàmú. those are the elementary things. àwọn nǹkan àwọn nǹkan ó yẹ kí mùsùlùmí ó wulẹ̀ tí ma mùsùlùmí ó ti ma. ó máa sọ wọn ọbẹ̀ kéèyàn kéèyàn lè. sọ yìí. lákòjú kẹ́nìkan máa ṣẹ̀ wá máa sọ mùsùlùmí pé ẹgbẹ́sà lè jaja ẹgbẹ́sà lè jaja tá lè jaja tá lè jẹku ẹgbẹ́sà lè jẹku tá lè jẹku gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn nǹkan wọ̀nyí torí pé àmójútẹ́sìn wa torí pé àmójútẹ́sìn wa ni ó fi jẹ́ pé ìdààmú yẹn ó ìdààmú olùgbàyé báyìí gbogbo àgbáyé kan báyìí àwọn nǹkan yìí àwọn nǹkan àpilẹ̀ ni àwọn nǹkan àpilẹ̀ ni ó jẹ́ pé kò sí mùsùlùmí tí ò yẹ kó bọ́ sí kò sí mùsùlùmí tó yẹ kó bọ́ sí máa ń pa rẹ̀ ẹnìkan ẹsẹ̀ tó máa wá fi wá máa dà wá láwọn wá tẹná fún un bẹ́ẹ̀ bá wá popularity bẹ́ẹ̀ bá wá kó bẹ́ẹ̀ bá wá ìyàn kó kó hàn káwọn èèyàn máa. kì í ṣe Islam ló yẹ kéèyàn ó mọ wá fi. wọ́n á máa fẹnu sáta kó lè bàjẹ́ pàmò èèyàn ó mọ̀ látara bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí náà. gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí. ká ṣe palẹ̀ mọ́. ká ṣe palẹ̀ mọ́. ẹsẹ̀ la ní mùsùlùmí ti ń béèrè pé ẹgbọ́n tí àwọn yàrá ń ṣe mẹsílẹ̀ṣẹ̀ sólè dáná sáré fún yẹn lẹ́nu mùsùlùmí ó ti yàn lójú. ní lájọ tó ti ń bọ̀ yìí. tó ti ń bọ̀ tó ti jẹ́ mùsùlùmí. tó ti jẹ́ mùsùlùmí bọ̀ yìí. tó ti jẹ́ mùsùlùmí bọ̀ yìí. irú ìbéèrè ló ti tún béèrè. tí wọ́n lé ń béèrè irú ìbéèrè báyìí. ẹgbọ́n sí àlè fún jẹgẹ fúrẹ́ǹdì sínú. fún jẹgẹ fúrẹ́ǹdì lè fi sínú. kí ni jẹgẹ fúrẹ́ǹdì nú ẹ̀sìn. kí ni jẹgẹ nú ẹ̀sìn. so gbogbo àwọn nǹkan yìí. gbogbo àwọn nǹkan yìí. tó yẹ kó yẹ pé ká ti kọjá bẹ́ẹ̀. ká ti kọjá bẹ́ẹ̀. kò yàtọ̀ sí ọmọ yunifásitì. ọmọ yunifásitì. olùkọ́ yunifásitì. olùkọ́ yunifásitì. wọ́n á ní kò mé bí sí. wọ́n á ní kò mé bí sí pé bó ṣe bó ṣe bó ṣe bó ṣe rí fún mùsùlùmí bó ṣe rí fún mùsùlùmí tó yẹ pé àwọn kéésì àwọn nǹkan ìpìlẹ̀ yìí àwọn nǹkan kéékèèké yìí alábàjẹ́ gbọ́ àwọn mọ̀sáyì làwọn àwọn mọ̀sáyì lálá ṣùgbọ́n ẹgbọ́ kò yẹ kẹ́nìkan tí mùsùlùmí bá gbọ́ tẹ́nìkan sọ pé wọ́n ló yẹ kó mu jaja. yẹ kó mu jaja. subhanallah ní ajátá nẹ́bí sọ pé tó bá fẹnu kan igbá wa tàbí sàlùwàlà agbọ́dọ̀ fọ igbá yẹn lẹ́ẹ̀méje agbọ́dọ̀ fọ igbá náà lẹ́ẹ̀méje ìkánú ẹ̀ẹ̀méje yẹn gbọ́dọ̀ jẹ́ pé yẹ́ ẹ̀pẹ̀ ni pẹ̀lú àfìfọ́ tajata wá rí pé ìlà wàlágàlìkàlìbù fi iná yìí àdìkùn tájá bá fẹnu kan igbá yín báyìí tájá bá fẹnu kan igbá yín báyìí wàlágà ajá máa yọ ahọ́n báyìí ajá máa la omi ni ajá kì í mu mi yóò máa la báyìí yóò sì wà òkè anabi wa ni ìdá wàlágà kálíbi fi iná yìí àdìkùn tájábá kẹnubọ gbá yín. tájábá ilé kẹnubọ gbá yín. ẹ fọ igbá lẹ́ẹ̀méje. ẹ fọ igbá lẹ́ẹ̀méje. ìkánú ẹ̀ẹ̀méje yẹn. ìkánú ẹ̀ẹ̀méje. ọgbọ́n rẹ̀ pé ìyẹ̀pẹ̀ lẹ́ẹ̀fọ̀. ni yóò fi fọ. ẹ ti máa fọ sàtómi fọ o ọsàtómi lẹ́ẹ̀fọ̀ yẹn ẹ̀kọ́sẹ́ ẹ wà fi yẹ̀pẹ̀ fọ ìkan nínú gbàtà nínú láti bẹ̀rẹ̀ ní ìkan nínú fífọ̀ méjèèjì ó ṣàgbọ́dọ̀ jẹ́ pé yẹ̀pẹ̀lẹ́ fi fọ̀ so ṣé irú sádẹ́bí sọ pé tágbò bá kẹrin gbomi wa nínú ṣẹ̀ríà Islam torí gbogbo èyí tẹ́ bá ń gbọ́ torí pé ọ̀rọ̀ oríṣiríṣi tó ń lọ lórí platform ó ń da ẹ̀sìn irú báwọn èèyàn ẹlòmíì ọ̀dọ̀ àwọn ní cooperative lecture ló ti ń gbẹ̀sìn rẹ̀ ti ń gbẹ̀sìn rẹ̀ bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ ló ti ń gbẹ̀sìn ìjọba ti gidi tó pé tó wò pé táàfà bá fi tẹ́yìn bá fi ní chance lórí social media àjẹpá àfa ńláyà ni ayé ń gbọ́ ẹni tí ń sọ pé àwọn èèyàn gbọ́dọ̀ jájá yìí tó sọ pé àwọn èèyàn gbọ́dọ̀ jájá yìí tó pé mo ti ń pe nọ́mbà rẹ̀ kò gbé kò gbé mo ti wá nọ́mbà rẹ̀ kàn kí n ṣàlàyé fún kèé ṣe èébú kèé ṣe jà ká sọ pé ẹ̀sìn tó fẹ́ tọ́ bọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn tó fẹ́ tọ́ bọ̀ yìí máa ka bíbélì rẹ jẹ́jẹ́ bíbélì rẹ ránkà máa ka bíbélì rẹ kọ́ ti rówó ń bẹ̀ o ti ń jẹun wọ́n ti ń gbé ọ lọ́lú èbó o wá yẹ kó o ṣe wọ́n wọ́n dédìí ẹ̀sìn ọ̀rọ̀ pé pé ajá èyẹ lè jajá mùsùlùmí lè jajá tó wá ń sọ yìí ọ̀rọ̀ tí ò yẹ kí mọ́sálà tí ò yẹ kí ẹnìkankan tiẹ̀ sọ̀rọ̀ ló ń yìí ajá tó ń sọ yìí ajá yìí anabi sọ pé sọ́wọ́n náà lọ́wọ́ ẹ̀yà wa afọ ìgbálẹ̀ ẹ̀méje kánú ẹ̀méje yẹn ó gbọ́dọ̀ jẹ́ pé yẹ̀pẹ̀ la fi fọ́ nànẹ́bí sọ fún sọ́lá lọ́wọ́ ẹ̀sẹ̀ ajá yìí nànẹ́bí sọ pé kò gbọ́dọ̀ faraka mùsùlùmí o sànẹ́bí sọ pé àgbò àgbò bá fẹnu gbọ́ bá wa káfọ̀ kódà nínú ṣẹ̀ríà ìsìlámù sùúrù àyàwó náà àlùbáfúlà ó amúkú omi tí ẹran tó yẹ pa àlejẹ́ bá mu. sáà lè fi sàlùwàlá sáà ọ̀rọ̀ lọ lórí èèyàn a lè lò dáadáa kìí sómi gẹ́gẹ́ ní ẹnìtajà bá kàn nù igbá wa gẹ́gẹ́ kò sómi ń bẹ̀ o ṣé n jẹ́ pé ní tájà bá kàn igbá wa káfọ́ igbá lẹ́ẹ̀mejì kó pé a tún ní ọ̀wà jẹ́ pé a lè ṣùgbọ́n ṣe wẹ̀ pé ọlọ́run kó sànú wa ẹja fi hàn sẹ́gbẹ̀ tẹ́ bá tún sí tẹlifíṣàn sí torí pé ṣe rínú ẹ̀sìn gbogbo ẹni tó bá ti rí nǹkan kan tọ́jọ mọ́ ní jẹ́ ìwà àbàjẹ́ fún ẹ̀sìn tọ́lọ́ bá ti fún lágbára bó ti wù ọmọ pé wọ́n gbọ́dọ̀ fọwọ́ yí padà tí lágbára fẹnu yí padà tí lágbára wá fọkàn yí padà ṣùgbọ́n lẹ ṣùgbọ́n yí a ti rí ẹni tí ń sọ ní gbogbo ayé ń sè pé ànábì níjọ́ta ànábì kú òun máka àmọ́ a jọ rìn ta lọ́mọ ẹ̀yin tẹ̀ǹké kọ́. ẹni tó tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ẹni tó tẹ̀lé ànábì tẹ́jọ wà nínú tẹ́jọ wà nínú kòtò nínú kòtò ìran àsábùbákiri ni ó di di ẹni tí pèrè láàfáà àgbà lóní kè sínú sábùbákiri ó ní ẹni tó wà nù kíní ó ní ẹ̀sà bùbákàrẹ̀ ó ní ẹjẹ́ wọn máa gbé mọ́ra ẹgbọ́ ta tún wà ní so kásàfẹ́ máa sọ̀rọ̀ kan káwọn èèyàn lè mọ̀ pé ha eléyìí ń sọ tuntun kò sí sí tuntun nú ẹ̀sìn tuntun nú ẹ̀sìn bánàbí ṣe ti sọ wá bánàbí ṣe ti sọ wá iná làwọn máa sọ títí táwa náà òfin lọ pàdé ọlọ iná lè yẹ gbọ́dọ̀ máa sọ táyé òfin níjáyé mọ́ wọn lábùbákàrẹ̀ kọ wà láàbùbákàrẹ̀ ni a jẹ́ pé irú ẹni tó bá ti wá sọ báwọn yústa táàbù sàlátàtà àyà mi wọ́n sọ fún kó túbá ọjọ́ mẹ́ta wọ́n sọ fún pé kó túbá tí ń kọ̀ bá ti lè túbá inú ẹ̀sìn wọ́n ṣe ìlànà kúfù rẹ̀ ni pé ẹni kèfèrí ni ẹ wá wò ẹni tó wá ní access sí kó bá the world thank you ẹ jẹ́ bó ṣe rí nu tí a bá fẹ́ sọ akápá ẹ̀sìn lónìí báyìí ní world ibẹ̀ mẹ́ tí wọ́n recognize wọ́n pè ṣe bí owó ẹ̀ ní Nigeria so púpọ̀ àwọn nǹkan yìí ó yẹ kí mùsùlùmí in problem tá a ní gẹ́gẹ́ ni pé àmọ́ pẹ̀sìn wa táyẹ̀ wa ní tẹ́lẹ̀ tí wọ́n sọ̀sọ́kúsọ láti òkè kí alẹ́ wa kí lélẹ́ wa sọ yìí ìntọ́ba rí ọjẹ́ yóò lójú wa kò sípò kankan tó lè tó pọ̀ ànẹ́bí òpin ipò lẹ́nu ànẹ́bí ọlọ́run òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run náà mọ̀lẹ́kà sí gẹ́gẹ́ tó bá sọ̀rọ̀ fún rẹ̀ ìgbà mí ọlọ́run bá nẹ́bí sọ̀rọ̀ fún rẹ̀ direct àdéhìí kùdù sí ni ìgbà mí ọlọ́run bá lálà bá lójú àlá ẹ̀sìn lọ́gbọ̀dọ̀ rúyàtù nẹ́bí nẹ́bí o ṣe bí a kò lakɔli sɛlɛ kala ɔlɔsula ɔluya bi la ala tawọn anabi ɔlɔnba la kese pe ɛfɔbu yɛ odi di lɛbɛli tɛ yi ni so iruwa iruwa anabi ɔwa sɔrɔ o kɔlifayi awọn sɔhaba ohun atabubakari n'ɛjɔ wa nu yi o njɛ ti wọn lɔ si madina gbogbo ntoju abubakari ri afa wa kisa kesa abubakari njɛ ta wa òsàn ó ní abẹ́rẹ́ tó bá yìí ti sọ àwọn èèyàn lè máa hó kí ni ìyẹn wá máa dùn mí sẹ́rí sàárẹ̀ ọ̀pápọ̀ wàláì tá a bá ti sọ ọ̀rọ̀ fún èèyàn tí ọ̀rọ̀ ẹgbẹ́ sàárẹ̀ ọ̀pápọ̀ ṣùgbọ́n tí máa dùn mí ni pé so sars lè rí mùsùlùmí tí ó doubt débi pé wọ́n sì máa sọ wrong thing nípa ẹ̀sìn rẹ̀ fún tí ó lè wá wo bí ẹni tí sọ̀rọ̀ ṣe tó tí ò ní wo bọ́lọ̀ kí ni ẹ̀kọ́ yẹn kó rí bẹ́ẹ̀ ó tako ìjáàbù squally ó ní kò sí jẹ́ jáàbù kọ́tù àwọn lárúbáwá ni kò sí jẹ́ nìkọ́ọ̀bù kọ́tù àwọn lárúbáwá ni ó tako ó ní kò sí jíjẹ́ pé mùsùlùmí ò lè jó mùsùlùmí lè jó ó ní mùsùlùmí lè kọrin mùsùlùmí lè lùlù kọ́dà ó tó parọ́ mọ́ Umar ó ní Umar tó bá tára rẹ̀ bá balẹ̀ tó bá wù àwa máa ní ẹ lọ ń pe eléré báyìí wá kó wá máa ṣeré fún mi Umar Umar bùnú Khattab Umar tó sunkún débi pé ìwà ojú Umar báyìí níbí báyìí àti bí báyìí àpá ń bẹ ń bẹ tó jẹ́ pé omi ẹkún lọ́fà wọ́n ní aláwájú ìhí Khattab ni aṣíwádá ni mí ní àtàrí ìbùkáyì Umar sunkún débi pé kí lọ́fà tí Umar fi máa sunkún ó wo àìṣedéédé rẹ̀ sẹ́yìn kó tó wá rí kó gba Islam Umar wo ìgbà táwọn ń ṣe kèfèrí bàtà wọn mutí bàtà wọn ṣe zìnà bàtà wọn jẹ́ pé àwọn lè yànyàn jẹ ṣùgbọ́n nígbà tí Islam ti dé tọ́wọ́ gbogbo nǹkan ìkó lọ́wọ́ àwọn ìbànújẹ́ pé a mo sì ti yànyàn jẹ rí ìbànújẹ́ pé a mo sì ṣe zìnà rí ìbànújẹ́ pé a mo sì mutí rí umaru ọwọ́ àwọn sọkó lójoojúmọ́ ó lẹ̀ sọkó débi pé white ni òyìn funfun ni o omi ẹkún sì la àpàṣí lójú àyè umaru nípa pé kéèyàn rántí ní tó ti ṣe sẹ́yìn torí pé nínú tọ́lọ̀ ń fi máa gbàtúbà èèyàn ó ní àsìkòlọ́wọ́ ní wàkìlì anadam kéèyàn ó regret lórí pàṣẹ rẹ̀ kéèyàn pé kéèyàn rántí pàṣẹ rẹ̀ tí ò da kó máa rẹ́rìn o kì í ṣe kéèyàn rántí pàṣẹ rẹ̀ tí ò da tó yẹ pé ọ̀tá kò ẹ̀sìn ṣùgbọ́n aláti wá padà sànú èèyàn Islam sọ pé gbogbo ń tá a bá ṣe sẹ́yìn òun wọ́n bá wa sọ di dáadáa bẹ́ẹ̀ kẹ́sẹ̀ kéèyàn tó ara pé chai chai chai chai chai ah nígbà tá à ń ṣe fàájì lójú méjèèjì kì í ti parí kátọ̀ méjì ah kì í ṣe tó yẹ kí mùsùlùmí ó tún máa sọmọ nǹkan tí umaru máa rántí ni tí umaru fi máa sunkún ẹkún ni umaru kì í sùn lórí bẹ́ẹ̀dì ilẹ̀ ilẹ̀ ni wọ́n máa ń sùn umaru ṣètọ́ ni máa ń sá fún èyí táwa sá fún ṣètánì tẹ̀sùn sí àwa kọ́lọ́wọ́ làwà lọ́wọ́ rẹ̀ èṣù ni máa ń sá fún umaru anẹ́bì ló wúlò ẹnu àti ìgbò clear anẹ́bì ni tí umaru bá ń bọ̀ báyìí tí ṣètánì bá ń bọ̀ báyìí ṣètánì ọ bẹ̀rùgbó yọ wà gọ̀pamọ́ pé ah, ọlọ́mọdé umaru orí mi ó ọlọ́mọdé umaru orí mi ó níbi tọ́ èèyàn náà dẹ̀ nǹkan kan náà lọ́wọ́ sì bí wọn sẹ́wọ̀n àti sẹ́wọ̀n Umar bin Khattab Umar bin Khattab òun làáfà wa sọ pé òun máa sọ pé ẹ̀rọ pélére wa kì máa jó Umar wa, máa jó àbúrò pé òun ló gba pọ̀ jù wa àfà ó tánù ó ní àbúrò náà tí ó sàádé àwọn tó yẹ pé gbogbo nǹkan ni fi so abubakar tó jẹ́ pé níjọ́ tọ́rẹ ànẹ́bì ní rí ẹ̀ tánẹ́bì fi kúrò láyé ibà tó mú ànẹ́bì tánẹ́bì fi kúrò láyé kò lágbára àti jáde kírun ó ni ní ẹ lọ sọ fún abubakar kò kírun bilal wá gbọ́ pé abubakar ni ànẹ́bì sọ ó lọ sọ fún umar umar wà bọ́ sórí bíbàrí ó wá kírun ànẹ́bì wá gbóhùn umar ànẹ́bì wà tẹ̀kẹ̀jẹ́kẹ́yẹ́ jáde pẹ̀lú bára wọn ò ṣe lé anábì wa sọ pé láà umar kọ́ mu ní kó kírun abubakar mo sọ pé kó kírun ọlọ́run ọba ò lè yọnu sí i kó rí bá wọn kọ́dà àwọn mùsùlùmí ò lè gbà kọ́ jẹ́ wípé ìyẹn náà sọ pé stylishly anábì fi abubakar rólé ṣùgbọ́n kò ànáǹsẹ̀ anábì fi abubakar rólé ṣùgbọ́n kò ànáǹsẹ̀ anábì ntànàbì fi sọ wípé mùrú ababakar ayé sọ́jà bìnnà ẹ̀rọ sọ́kà abubakar kò kírun ìgbàdánilẹ̀ lọ sọ fún bákàrẹ̀ kò kírun táwa lọ sọ fún umaru tí umaru wá kírun anabi wa ni rà ọlọ́run ò lè gbà kó rí báwọn àwọn mùsùlùmí gan ò lè gbà kó torí náà abubakar kírun anabi wa kírun lẹ́yìn abubakar bàtà anabi wa kírun lẹ́yìn abubakar rẹ̀ Allah ta'ala ni umaru wa ni mo fi ọlọ́run ọba búra ìmọ̀ pé mi kọ́lá anabi ni kírun ni ẹ̀rí òun ò torí sí wípé ah, irú embarrassment wọnú wọ́n dẹ̀ máa yẹ̀yẹ́ yẹn in tó bá jẹ́ pẹ́sìn ni àbùkù tó bá kàn èèyàn fúrú ẹ̀sìn ọlọ́run ó fi ṣoore fún yàn ni bóyá nítorí pé èèyàn fẹ́ èèyàn fẹ́ sànú ọmọ kéwùsìn làbùkù kan bóyá èèyàn fẹ́ sànú ẹlẹ́yà àwọn ìyẹn ẹlẹ́yà jẹ ìyẹn ń lọ ó ìyàwó etí ẹ̀ ò tí lè yà ó sì níbi tẹ́tí ń bẹ ẹ tí a lójú ẹ ẹ ṣe a èèyàn máa gbára ta fẹ́sìn ni. àwọn ẹlẹ́wọ̀n náà gan náà náà mo ṣe é gbìjà so èèyàn máa gbìjà ẹ̀sìn kì í ṣe pé yóò máa dà lúrú kì í ṣe pé yóò máa bàgẹ́ yẹ̀sùn gbá ọmọlúàbí kálukú náà kálukú mọ́ bí ṣe ń sọ ọmọlúàbí rẹ̀ so ẹ̀sìn ló sì yẹ ká sọ ọ yẹ ká sọ ẹ̀sìn ju bá ṣe ń sọ ọmọlúàbí wa lọ́gbà èmi ló ń bá sọ̀rọ̀ báyẹn tẹ́ bá bá nẹ́bí sọ̀rọ̀ bákan tẹ́ bá sọ ọjọ́ ọ̀dà nípa nẹ́bí àwa ní sọ̀rọ̀ eh, ọlọ́run yẹn ju ẹ̀ ìtẹ́ mùsùlùmí ò gbọ́dọ̀ dákẹ́ ni pé tí wọ́n bá sọ tí ọ̀dà ń pẹ̀ ẹ̀sìn tí bàbá òpin kò kàn mí èmi kú ti gbọ́yé ẹlòmíì tí ọ̀gbọ́yé ó ti kó fáírọ́ọ̀sì báyẹn ọpọlọ rẹ ti kókó kókó ń pa ẹ̀sìn so gbogbo àwọn nǹkan yìí ó ní mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ so kọ́lọ̀ ọba fún àwọn èèyàn ní ìdáyà ẹ̀yin náà ẹ̀wọ̀n kankan tá ń sọ nìyẹn so nínú ẹ̀sìn ká fi ìwé òfin míì ṣe wá sí èèwọ̀ ni ṣùgbọ́n tá a bá ń sọ ń sìn àwọn mùsùlùmí àgbọ́yé wọ́n ń ṣe kẹta wọn ní comparative yẹn ni kì í ṣe kẹta ẹni tó bá ń ṣe kẹta ò ní wàlìjẹ náà ẹni tó bá ń ṣe kẹta kò ní sinmi láyé gan kéèyàn máa fi Bible, kí mùsùlùmí máa fẹ́ ṣe wáàsí fáwọn máa fi báíbùlù ṣe wáàsí wà láàyè èèwọ̀ nínú ẹ̀sìn ṣùgbọ́n kí lẹ́fẹ́ sọ nísìn ah, wọ́n ń sọ àwọn èèyàn di mùsùlùmí o ẹ̀ wẹ́l ọlọ́wọ́ sànú ṣùgbọ́n o ẹ lọ mọ̀ dájúdájú pé ewé ẹyọ kaba inú báíbùlù ewé kaba a sheet of Bible, báyìí ó ní Umaru mulata lọ́tà náà bí rí o tójú ànábì change o pé so o tó ń wá ìwé òfin mi yàtọ̀ sí èyí tí mo mú wá ìwé Umaru wá rárá o mọ́kàn rí mọ́kàn mú mọ́kàn ìyẹ̀wò ní o ìjọ náà ni umaru sọ pé rọ̀dí ìtúbi láì mo yọ́nú tán pé Allah lọ́wọ́ bá mi wàbí ìsìláàmù dínà mo yọ́nú tán pé ìsìláàmù lẹ̀sìn mi mi wàbí Muhammad rasul nìkan mi mọ gbà pé kò ìwé òfin tó yẹ kéèyàn lọ ẹ ká lọ ibi tí constitution tí wọ́n ń lò nàìjíríà tẹ́lẹ̀ àwọn bàbá wa ní ọmọ ìjòkó yìí constitution tí wọ́n ń lò tẹ́lẹ̀ kọ́ tó wà méjì ẹ̀ ṣé wọ́n ń padà tún lo òfin yẹn mọ́ ẹ̀ẹ́n sà ṣé bí nàìjíríà raitini káwa tẹ́lẹ̀ àbí bàbá ẹ̀ẹ́n so ṣé raitini ṣe tó bá ní raitini sí yóò lọ gbàgbé kalẹ̀ lórí àbíkọ́ ọmọ dọ́ọ̀jì káàkiri kọ́ ni which is pé constitution tí wọ́n bá ti abandon èèyàn tó ń lò mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ toll gate wà tábà ń lè kó lọ kẹ̀kẹ́ táwọn páàkì tí wọ́n máa gbowó lọ wa àbẹ́ ẹ̀kọ́ ni kéèyàn wa máa wa mọ́tò ẹ̀rọ kọ́ mọ́ speed lọ ní squadron gẹ̀bi toll gate wà níjọ́ kọ́kẹ́ dúró ni àwọn mọ́tò yòókù tẹ́ ń bẹ lẹ́yìn rẹ̀ kí wọ́n máa ṣe fún wọ́n máa hàn fún torí pé wọ́n pé sórí ìyára dàrú ni kọ́ àṣọkalẹ̀ kọ́ ni ẹ̀ẹ́dẹ̀mọ̀ pé toll gate wà ń bí níjọ́ so àtúngbọ̀dọ̀ slow down so bẹ́ẹ̀ náà ló jẹ́ pé ìwé òfin kankan ò sí téèyàn gbọ́dọ̀ lò mọ́ láti fi báwọn èèyàn sọ̀rọ̀ ní ìsìn láyé táwọn ẹ̀ tàdébí ti dé yìí sallallahu alaihi wasallam ju alukurani lọ ìtọ́ láyé bá ti èèyàn tẹ́ ìwà àbàjẹ́ lèèyàn máa ń wù nígbà tí wọ́n ń ṣe táwọn èèyàn fún wọn ní audience ẹ̀wọ̀n ti jálò adégún àǹsọ́nsì ó ń sọ pátíkálì wípé mùsùlùmí lè jajá àwọn èèyàn tó ń pè wọ́n lẹ́nu sọ pé mùsùlùmí ò lè jajá ó ní ọya ẹ̀sọ́ bíi tí ọlọ́run ti sọ nù kúránì tọ́lọ́ ti dá àpájá o ní ẹlẹ́dẹ̀ lọ́lọ́run so mùsùlùmí lè jájá wọ́n wá sọ pé àdíìsì ànẹ́bì sọ pé mùsùlùmí ò lè jájá ní ẹgbàgbé àdíìsì àní ẹmú kúránì wá inú táwọn sọ fún mi pé mo ti ṣe ránṣẹ́ sí náà nígbà tá a pè tí ò gbé mo ti ṣe ránṣẹ́ sí tó pé ẹ̀sẹ̀ ṣe tẹ́ ẹ̀ máa káwọn ìbàjẹ́ mo ti ṣe ránṣẹ́ ibo ni kùránì sọ àṣùbà rẹ̀ rákà méjì ebi kùránì kan sọ ni ẹ máa kírun bó àdìsí ànábì ló kílẹ̀ rẹ̀ pé àṣùbà rákà méjì àyílà mẹ́rin alásàrì mẹ́rin mọ́gàdìbì mẹ́ta ìṣáì mẹ́rin so gbogbo àwọn nǹkan yìí èyí ẹ gbọ́dọ̀ ọmọ ronú dáadáa ṣùgbọ́n pọ́blẹ́mù yẹn àwa mùsùlùmí gan la ń fà á nímọ̀ ń pa ẹ̀sìn wa iṣẹ́ tí kálukú wa ń ṣe akọ́kọ́ nímọ̀ ń pa rẹ̀ nì kó tó rí pa ń ṣe ẹ̀ tó jẹ́ bíríkìlẹ́yà ó lọ kọ́ òun ń ṣe bíríkìlẹ́yà o ẹni tó ṣe kápẹ́ńtà gbogbo ẹ̀ ṣùgbọ́n tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn conservatism àwa àwa conservative a máa sọ pé bí a ṣe ṣe ń jọ̀n náà lára ṣe ń sìn àwọn bàbá jọ̀n wọ́n fẹ́ràn lé àwọn ohun kìyà fọ́tò báyìí ó lójú inú létà ti rí fọ́tò tí àwọn bá wọn ó dúró lé ẹgbẹ́ ẹran báyìí káàná máa fẹ́ràn ya fọ́tò nísìnyí bẹ́ẹ̀ èyí ò sì lè jọ́ọ̀jì wọn torí pé ìdùnnú ẹ̀sìn ìfẹ́rẹ́ ẹ̀sìn yìí ló lágbára lẹ́mìí wọn tó bẹ́ẹ̀ àwọn bàbá jọ́ tẹ́ pé gbogbo bí ẹ bá ti ní báyìí ẹ̀rí ike lọ́wọ́ báyìí tí wọ́n rọ̀ mí sí tí a fi máa tábà wọ́n gbà pé ẹ lè rí àwọn bàbá jọ́ kankan kó tọ̀ ń bì kan báyẹ pé ilé wọn sẹ̀rẹ̀ lọ tábà láéláé níbi tí ẹ̀sìn fún ọlẹ́mìí dé so wọn ò mọ jọba jọ pé kí ìdá ó jẹ́tọ̀ o kò jẹ́tọ̀ o wọ́n ń ṣe lọ ni ńlọ́fà kún ọba alájàbù ọgbọ̀n shaban ọgbọ̀n ramadan ọgbọ̀n náìtì làwọn táwọn bàbá wọn gbà léètọ́ náà ò sì rán yẹn kankan ṣùgbọ́n ọlọ́run ò ní fi bí wọn yóò máa yá fi wọn ṣùgbọ́n ẹni tó bá ti wá gbọ́ tó clear àtẹ̀sìn kọ́ wá sàtọ̀ wá insist pé irọ́ o bí àwọn àtijọ́ òun láṣẹ máa ṣe lọ o ntẹ́ni ẹ ó fi ojú rẹ̀ ọlọ́run ni pé kọ́ má fọ̀dà kúnlé torí bọ́tọ̀ ni wọ́n fi palẹ́ o kọ́mọ̀ yìí náà padà kọ́mọ̀ kọ́lé blọ́ọ̀kù torí kó kó àbí àmà ni wọ́n fi kọ́lé ń jọ kọ́mọ̀ sì lọ kọ́mọ̀ la plasma o kọ́mọ̀ lo black and white kọ́mọ̀ sì lo home theatre o èyí táwọn bàbá máa telegram àbí kí ni àwọn ìtì máa lápò tí téèyàn wọ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí téèyàn wọ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí ìkẹ́tẹ́ máa gbé síta báyìí jáde àpọ̀ ìpín àìsẹ̀ ṣẹ́ńjà ìpín àìsẹ̀ àwọn bàbá àjọ ó gbé pé kíkà tara ẹ̀ oríṣiríṣi nǹkan ní máa kọ́ bẹ̀ ìbàjẹ́ ènìyàn kò dá sí olúwa dúró ìpín àìsẹ̀ yóò pa lárùkà kéèyàn náà ò ṣe bẹ́ẹ̀ kéèyàn á gbé bọ́ọ̀sì wájú ilé rẹ̀ nísì kó ṣe spíkà kápọ̀ ìpín àìsẹ̀ sí kó a máa pílẹ̀ ṣẹ́ńjà nù lé kó a máa gbọ́ ládùúgbò so púpọ̀ àwọn nǹkan yìí ẹ̀sìn tọ́lọ̀ fi ránà bí sálọ́lá sọ̀rọ̀ odidi ni kò ń ṣe kò dẹ́ ń ṣe rọ́ ànábì ò sì parọ́ ànábì sì jíṣẹ́ pé so kọ́lọ̀ ọ̀dà ń kó sànù wa so mùsùlùmí ò lè jajá o gbogbo tó bá jẹ́ carnivorous ẹran tí bá ti ń jẹran ẹgbẹ́ rẹ̀ ẹran tó bá ti ní tí wọ́n pè ní fang òun náà ń pè ní níyàbà ní èdè lárúbáwá fang ni wọ́n ń pè lọ́dọ̀ àwọn eléèbó eyín ọ̀gàn tó yẹ pé tó bá fi gbá nǹkan báyìí yóò fa nǹkan ìníyà gbogbo ẹranko tó bá ń ṣe iftirash tó ń fa nǹkan ya tó ń fa ẹran ẹgbẹ́ rẹ̀ ya mùsùlùmí èyí jẹ́ o èèwọ̀ ni o mùsùlùmí èyí jẹ́ o sọ gbogbo àwọn nǹkan yìí nǹkan tí kúránì ọba sọ hadith ni ó sọ o torí pé hadith quran tíọ́rì ni hadith ni practical o kùránì kan sọ pé ẹ̀tọ́ bá jalè ẹgbẹ́ lọ́wọ́ ni àdíìtì lọ sọ pé láàgẹ̀ oyin tí ń jọ́wọ́ ni odidi báyìí o àdíìtì lọ sọ pé ibi ọrùn báyìí rísì ni o so bẹ́ẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn ẹsẹ̀ ẹsẹ̀ ájì ẹsẹ̀ umura kùránì kan sọ ni o àdìsí ló practice ẹ̀ fún wa o láti fi sọ pé dáàbò tó kù sí i iná ọ̀fà tó fi jẹ́ pé gbogbo àwọn tí a máa gbé wúrù mi tí a máa sasọ tí a máa pa kájà báyìí wúrù mi yẹn ò pé o tẹ́wá ìsọ́nsìn ẹ bá ṣe ń ṣe kó tóbi bàbá rẹ nu ni wọ́n máa wí wúrù mi kò gbọ́dọ̀ jẹ báyìí dídàbora ni wúrù mi nígbàgbọ́ báyìí tó kéwù ìsàlẹ̀ ríro ṣùgbọ́n tẹ́ bá rí ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe láàyè ní pàkájà rẹ̀ báyìí bẹ́ẹ̀ sì kọ́ wà láì bẹ́ẹ̀ kọ́ láàrin ìgbé wúrù ṣùgbọ́n ìyẹn ló dẹ̀ kọ́ mà ìyìn ọ̀pọ̀lọpọ̀ yẹn gẹ́rẹ́ ṣe mo rántí pé mo lọ owó máràkà rárá 2014 àbí ẹni àwọn agbéwúrù mi àwọn agbéwúrù mi báyìí ẹni tí mẹ́rin bẹ̀rẹ̀ mo sáré pé ń bá mi tú aṣọ báyọ̀ yẹn ṣe wọ́n ìgbé wù mí báyìí èmi tó ń bá sọ̀rọ̀ àfa lèmi ìwọ oníṣòwò èmi àfa ìwọ ọlọ́wà akẹ́gbẹ́ mi ò sì gbé wù mí bá dẹ́bi ṣe máa gbé wù mí nì tẹ́pẹ́ àníwọ̀ kankan tẹ́lẹ̀ àárò ti sàlẹ̀ a wà gbé wù mí wá báyìí tí ó tí ó kọ́ bá gbogbo èjìká wa wálẹ̀ ọwọ́wọ́ wà nú ẹ̀ ṣùgbọ́n ká gbé wù mí ká pa kájà báyìí ìntànẹ́ bá pè ní rọrùn ní ó rọrùn ìntà bá rò pé àtẹ́yìn bá ṣe báyìí ọwọ́ èèyàn ẹ̀sìn tọkìfíyà ni ìtí jẹ́ tàùkìfíyà ó ní pé mọ́níhàjì ni mọ́níhàjì ni wípé sọ pé ọdún yìí kẹ́ni kọ́ èmi mọ̀ wa lọ wa lọ kọ́ so ni tó ti lójú òpó tí èsì eré sá fi ọlọ́run ò fẹ̀sìn sí ìnira fún wa àwọn aláṣọ ẹ̀sìn di ìnira fúnra wa ẹ̀rọ ọlọ́ka béèrè wà sí kata lọ ní àná pé tẹ́lẹ̀ bá rò pé ìsinú ti tó tọ́ wá sínú nígbà wá sínú tán òun kà tó yọ ní nǹkan kan ṣàwẹ́ rẹ̀ tí ẹ bá ti ṣe fẹ́ ló fi ṣe nínú ọlá tọ́lọ̀ wọn máa ṣe nù kéèyàn rò pé ilẹ̀ ti kó ṣe ń tọ́lọ̀ òun torí pé wọ́n lágbára pọ̀ so gbogbo tó bá yẹ pé ó ṣèèsì ní fún mùsùlùmí ọlọ́run níbi gbogbo tó bá yẹ pé wọ́n fọ́ọ̀sì mùsùlùmí ṣe ní ọlọ́run níbi gbogbo tó bá yẹ pé mùsùlùmí gbàgbé ṣe ní aláwọ̀ níbi so ká lọ́ọ́ gbalẹ́sìn fún wa kó sànù wa kó bí àbùkátà wa mọ ìmọ̀ táàbì sẹ̀sìn tẹ́sí òfin ní dàrú máa lọ tí òfin á ní wá máa twist ọ̀rọ̀ fún wa mm. débi pé ká máa wà in a state of dilemma kí mùsùlùmí káfà kó dé ní ìsìnkó ní àìlèjàjá kẹ́yìn kó lè dìde kó lè ní àìlèjàjá kéèyàn ọmọ kí mùsùlùmí ẹni tó wá ń gbọ́rọ̀ mùsùlùmí tó wá rí ee àmà dáná o kí láwa ṣe báyìí ìsìláàmù rẹ̀ mẹ́ẹ̀. mùsùlùmí ti gbọ́dọ̀ mọ̀ pé intanet ń sọ yìí bóyá jẹ́ni intanet ń sọ yìí bẹ́ẹ̀ kọ́ so gbogbo àwọn nǹkan yẹn ká lọ sànù wa ẹ̀rọ ọlọ́ọ̀ká wa ṣe mọ̀nàkọ́ṣà pẹ̀lú wa nígbà táwa ṣe mọ̀nàkọ́ṣà yẹn lọ wá àwọn sọ pé kí wọ́n mọ̀ gbòǹgbò lókù tó bá ti jẹ́ pé wọ́n bá ti sọ pé kìí ṣe ìsìláàmù ni bó tó bá jẹ́ pé wọ́n sọ pé ìsìláàmù ni èèyàn kú láyà rẹ̀ bì ọkùnrin kú obìnrin kú ọmọdé kú àgbà kú ọmọ bá níbi ìṣeṣe àwọn èèyàn tí wọn èèyàn òkú fún ni wọ́n máa ṣe oúnjẹ lọ fún àwọn tí òkú kú fún nù sẹ̀rí àtọ́lọ́run torí pé ń tọ́ bá wọn ohun tí wọn ò fi ní ronú pọ̀ yẹ káwọn olè gbé kòkò kaná ni wọ́n dà nídìí oúnjẹ so oúnjẹ yẹn á lọ máa fi á lọ máa pé ìnira ò tún gbọdọ̀ bá ọmọ ìyá mùsùlùmí ìnira kan ló ti bá pẹ̀lú bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ àbọ́kọ rẹ̀ àbí ìyàwó rẹ̀ tọ́lọ́ ń pa yẹn ìnira míì tí ó tún wá kún fún ni pé kò ní lè dáná oúnjẹ ó dẹ̀ nídìí oúnjẹ àwa láwà á lọ máa yẹn rọ̀ pé gbé wá ní ní Islam ń so pé Islam yẹjú ayé Islam balance gbogbo nǹkan wọ́n yẹjú ayé so kọlọ náà kó já rí mú délé o Ramadan ń lọ lọ́pọ̀ kẹjẹjì ọ̀là kó di mẹ́wàá lónìí báyìí 13 ni mẹ́sàn-án wọ́n ló ara jíjẹ tó ní mẹ́sàn-án tí wọ́n mẹ́wàá lè méjì ẹ̀ pé so kése wọ́n ní 13 ni ọ̀rá o so kálá òjá kó kàwá fún ẹ̀mí tí ó yọrí ẹ wà wọn tájọ palẹ̀ mọ́ ẹlòmíì kò bá ẹlòmíì kò rí mẹ́wàá àkọ́kọ́ kó o ti lọ ẹlòmíì ó sùn lónìí ẹlòmíì ó sùn lọ́la títí táwọn ó fi torí ojoojúmọ́ ojoojúmọ́ sì mú wáyé tó tí ti wá ti mọ̀ pé ojoojúmọ́ ni àsàrà ìlú máa wá ojoojúmọ́ ni ẹbùn eh, kó ti mọ́ra kò sí ní dáza ẹlú o kò sí bàlẹ́ ẹ̀ka ọlọ́run ti dáza ẹlú wàláhì kò sí ojoojúmọ́ ni mọ́lákùnrin mọ́ ti máa wá tí máa wá ẹnu ọ̀nà kálukú pé sóti ẹ eh, márùn márùn kí tó sùn kò sẹ́ńtì rẹ̀ kẹ́lẹ́ mọ̀ pé ọlọ́run yọ wá Yorùbá sì gbọ̀n púpọ̀ ẹ̀rí bẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ kú sórí ìjókòó bẹ́ẹ̀ kú sórí ìnàró yóò bá ní máa òótọ́ dẹ̀ ní kinní yẹn tó pé ànábì sọ pé ẹ márùn márùn lójoojúmọ́ òun ni màláìkà kú máa sọ pé sóòtì kan mùdírù kèèkan sóòtì kan kinní kan kèèkan sóòtì kan kinní kan kèèkan yóò tó tó rìpítì sóòtì kan mùdírù kí ni mùdírù wa ṣe fún ọ̀tọ̀ tó bá rẹ̀ ẹ márùn yóò wá sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́ àmọ́ ni fílẹ̀ kèèkan fílẹ̀ kèèkan lójoojúmọ́ sì ni tí ó fi wá yes ó ti so kọ́lọ̀ dàpọ̀ kọ́mẹ́tì yọ kàn wá báyìí o ọ̀rọ̀ àdàbí ló wí bẹ́ẹ̀ pé ká máa tọrọ ẹ̀mí gígùn àdàbí ló wí bẹ́ẹ̀ so mùsùlùmí máa ronú kó n fẹ́ kú kọ́lọ̀ dàpọ̀ kọ́mẹ́tì pa wá báyìí gbogbo àwọn bá wa kọ́lọ̀ wọn bá wa kọ́dà wọn sí fún wa gbogbo àwọn ọ̀dọ́ náà kọ́lọ̀ wọn yá sórí rẹ̀ láàárọ̀ náà wọn là kú wọ́ta. ìbéèrè kan Grande irmão.